حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتبفون ولواوى أجري جقصص الله أترى عليكم إكيجة فجشن لا محمد أورا لي أو الصحابة تبقوا مؤمنين مؤمنة òdodo abẹ́olúwa mọ́sàsáwá náà ní mùmínì òdodo ìtẹ̀síwájú lórí ìpalẹ̀mọ́ di oṣù àwẹ̀ Ramadan níbàámu pẹ̀lú àwọn ìrántí kọ̀ọ̀kan àti àwọn àkíyèsí èyí tó ní ṣe pẹ̀lú oṣù yìí ṣahru Ramadan ṣahru al-Qur'an. شهر الإحسان شهر المبارك الشهر المبارك وشو على البركة وشو السن وشو القرآن وشو ìsàlá pàǹtẹ̀tẹ̀ ọ̀rọ̀ síwájú olúwa gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú a ní àpè àkíyèsí níwọ̀nba lórí báwo gan lèèyàn mú àwẹ̀ báwo lèèyàn mú ìgbà wo ní bẹ̀rẹ̀ ìgbà wo lóṣù Ramadan ìgbà wo ló wọlé àkíyèsí alákọ̀ọ́kọ́ lábẹ́ eléyìí òun náà ni bere igba wo ṣu rọmọgán ní alakooko labe ilé yìí oun naa pẹ̀lú tàdídú tahdidu هذا الوقت هذا lè ṣèyàmí hadha ash-shahr ká mọ̀ wípé oṣù àwọn Ramadan oṣù tó lásìkò ni oṣù tó ní àsìkò ni èèyàn gbọ́dọ̀ gbà síwájú àsìkò gẹ́gẹ́ bí èèyàn ò sì gbọ́dọ̀ gbà lẹ́yìn àsìkò àyàfi tí àwọn ìdí kan tó bá fà lóko àwọn ìjọsìn tí olúwa tó ṣe níjọsìn àwọn míì ń bẹ tó ní àsìkò tólúwa ní àsìkò yìí ni kẹ́ ẹ ṣe yálà nínú alukur'an àbí lórí ahọ́n ńlá Muhammad sallallahu alayhi wa sallam téèyàn sì gbọ́dọ̀ láyàláyà kéèyàn sọ pé àsìkò tèmi ó ṣe é rèé olúwa bá ní ìgbà tí ó bẹ̀rẹ̀ rè ìgbà tó parí rè àsìkò tá a ṣe é rè gẹ́gẹ́ bí àwọn wákàtí márààrún ó lásìkò inna salata kanat ala almu'minina kitaban mawquta ó lásìkò àwọn wákàtí márààrún tó ṣe pé tí ò bá sí májẹ tí ò sí di kan tó pàtàkì téèyàn fi fi àwọn àsìkò yìí lẹ̀ nínú kọjá pé bàdà yẹn ò ní jẹ́ gbígbà níwájú olúwa àbí kọjá wípé gbígbà rẹ̀ tọ́ ó wà lọ́wọ́ ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bá ń ṣe mápèjúwe wá wákàtí márààrún ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọn kò lórí wípé ẹni tó mọ̀ ọ́n mọ̀ kò sí nǹkan kan o ó sì ló wọn mọ̀ lọ́ àsìkò sọ́lá lára nǹkan kan ò ṣe kò gbàgbé àwọn májẹ̀mú tó tóbi nù kí yẹn gbàgbé lọ kó fẹ̀mí sí pé à òun ti kí zúrì gbàtí ọ̀ràn ti sí ásírì ti wọlé ló bá sẹ́yìn ìpè à òun rántí pé òun retí pé wọ́n pè àdáàní wọ́n pè àdáàní kí ló ṣẹlẹ̀ òun ò padà gbọ́ àdáàní mọ́ ẹnìkan wá ni àdáni wọ́n pè wọ́n múná lọ ní ojú ọgbọ́ ìwà ní subhanallah òun ò tí kì í súrí wọ́n pè àdáni wọ́n pè àdáni sásìrì náà ń pè yìí irú eléyìí ó lẹ́ skill torí pé kí ni kọ́ máa ó ti gbàgbé àdáni ní retí kọ̀mọ̀kan ti ké lórí àwọn kí yẹn ká máa mọ̀ pé wọ́n máa ké òun ò lè fi ṣọ́ọ̀bù lẹ̀ báyìí nǹkan nǹkan ẹnu olùmọ́kò tóbírú ẹni bẹ́ẹ̀ gbogbo àsìkò tó bá kí i tó máa mọ̀ ni wọ́n ń sásá bẹ́ àwọn ọ̀rọ̀ tí ò nípìlẹ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ ó sì gbọ́dọ̀ kí i àwọn ẹ̀sìn kan bẹ bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ kí i ìyẹn gbọ́dọ̀ san àmọ́ sísan rẹ̀ ìyẹn kàn gba pé ọ́sàsàn kì í ṣe pé ọgbẹ̀sán níwájú olúwa tọ́ akànmílẹ̀ ìwà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni oṣù àwọn Ramadan ẹ̀sìn kan ní tí ó fààyè gba ẹ̀sìn míì lásìkò rẹ̀ kí ni túmọ̀ eléyìí nínú Ramadan ìjọ lẹ́tọ̀ọ́ kí yẹn sọ pé à èmi ò lè má gba Monday àti Alámísì tẹ́lẹ̀ nínú Ramadan náà mo sì ẹgbẹ́ ń Ramadan àmọ́ mo tún fà níyàn Alámísì àti Monday kùn tí yẹn máa fi kùn èyí fi kùn o kò sí fi kún àwọn ẹ̀sìn kan bẹ kò nígbà láàyè fún ẹlòmíì àfòun nìkan fúnra ẹ̀ bó bá ti bẹ̀rẹ̀ ọ̀ràn yẹn Ramadan ìyẹn bẹ̀rẹ̀ rẹ̀ náà nù ìyẹn kò lọ sọ pé mo jẹ gbèsè àwẹ̀ kan tẹ́lẹ̀ Ramadan náà tún wá dé mẹ́ta mo jẹ tẹ́lẹ̀ mẹ́ta lákọ̀ọ́kọ́ Ramadan ń dà níyàn méjèèjì papọ̀ àti gbèsè àti tuntun ebi kí n gbà á kílẹ̀ súnà ni kí n sì sínú ọ̀dà mo dà á pọ̀ kò ṣeé dà pọ̀ kò fi àyè gba nǹkan míì kódà kó jẹ́ mímbà ní jíǹsì kó jẹ́ pé irúnran ìjọsìn yẹn náà ni kò fàyè gba ẹ bá sì wò bá dà mí ó fàyè gba ìjọsìn mi kéèyàn wọnú mọ́sálásí nísìnyí kó lẹ́mìí pé fẹ́ yan rakatẹ́ alifajir rákà tá a kọ́kọ́ máa ń yan kásùbà tó wọlé yẹn àbí kí wọ́n tó gbẹ̀rùn dúró lẹ́yìn ìgbà tásùbà wọlé ẹnu tí wọ́n ò pé káì òun ò lè mọ ìyẹn náà tí òun bá sálù àlátán òun ṣẹ̀ṣẹ̀ sálù àlátán ni àbí kẹ́niyẹn tún wò pé tahiyatul masjid rákà méjì téèyàn máa ń yàn kó tó jòkó nu mọ́sálásí ọwọ́ àrùn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ọwọ́ àgbà ah, níta kìrákà tẹ́ alfajir àbí tahiyatul masjid nìkan kọ́ kí ni àbí ọwọ́ dàrú mọ́ lójú pé èwo làwọn àti tí má ní kí mẹ́rẹ̀ẹ́tẹ̀ tálẹ̀ kan náà méjì méjì wọ́n gbẹ̀rún dúró bò ní irú ẹni bẹ́ẹ̀ tó bá mọ̀ ni ṣẹ́dá káàtẹ́ alifájírì ń ó lè dà níyàn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tí ó sì ṣiṣẹ́ fún mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣiṣẹ́ fún tahiyatu almasjid yóò ṣiṣẹ́ fún rakata alwudu rákà méjì tí yẹn máa ń yàn kó sálùwàlà yóò tún wá sáfù ìtò torí ẹ̀ ṣe gàgà òun náà ni rakaatai alfajir àwọn ìbádà kan bẹ́ẹ̀ wọ́n fa yìí lẹ̀ tọ́ ibi tá a ti lọ òun ni pé oṣù àwẹ̀ Ramadan kí ló dé tá a fẹ́ sọ pé ijó ti wọlé so ti wọlé tó báyìí wọlé báyìí kò sí àyè fún ìjọsìn míì mọ́ tọ́jẹ́rú ẹ̀ o kí wọ́n lóun tún fẹ́ láwẹ̀ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ àkíyèsí alákọ̀ọ́kọ́ lábẹ́ àkíyèsí náà kò tọ́ fọ́mọ ànábìyà kò tọ́ fún mùsùlùmí kan kò ní Ramadan àtọ́dún yìí ah bóun ṣe ń wo yìí àwọn fẹ́ òun láwọn assignment kan tóun fẹ́ ṣe nkankan ìṣẹ́bi kí òun fi mọ tóun bẹ́ẹ̀ fẹ́ kan bẹ̀rẹ̀ kalẹ̀ àbí kò ní gbogbo oṣù ṣàbáyìn àbí kó ní oṣù jùmọ́dà lùúlá òun gbìyànjú fifteen bẹ̀ òun gbà yóò máa dípò rọmọdọ́nà tí ń bọ̀ so that rọmọdọ́nà yẹn òun ò tí ì lè sọ because òun fẹ́ sáwọn kinní kan kọ́wá lóun máa máa òun fẹ́ gbà síwájú ebi kóun sá ti gbàwẹ̀ náà ni kóun jẹ́ sáré kóun sì sínú náà ni òun fẹ́ fi dì í rárá èèyàn gbọ́dọ̀ dánrú ẹ̀ wò bọ́ dánrú ẹ̀ wò ó sẹ̀sìn asán ẹ̀sìn tí ò nítumọ̀ yóò tún wá káàbùkù wájú olúwa ló fi jẹ́ pé àkíyèsí alákọ̀ọ́kọ́ nípa bóòlù abẹ́rẹ́ Ramadan òun náà ní ká mọ̀ pé oṣù yìí oṣù tó ṣe pé a bá ti rí i tó bá ti bẹ̀rẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ náà nù kò fààyè gba nǹkan ní èyàn sì gbọ́dọ̀ fà á síwájú èyàn sì gbọ́dọ̀ fà á sẹ́yìn eléyìí lọ fà á tó fi jẹ́ pé ká mà pé gbà wo ló bẹ̀rẹ̀ kì í sọ̀rọ̀ eré o kì í sọ̀rọ̀ eré torí ẹ̀ ni àyà bẹ tó pe àkíyèsí sí i olùwà ni faman shahida minkumu shahra falyasum gbogbo ẹni tí ó bá balaye tó sì wítínẹ̀sì ẹ̀ tó bá ti báyàn láyé tí ń bẹ fálíyẹ̀sùn kọ́gbàní ìyẹn ni lásìkò ẹ̀ bó ni ó sì báyàn láyé ìyẹn ni pé yíyọ ẹ̀ tó bá yìí báyàn ó ti dọ̀ràn yàn ó ti dọ̀ràn yàn fálíyẹ̀sùn bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam nínú oríṣiríṣi hadith fàfi hadith Abi Hurayra ó ṣe ọlọ́run ọba ní sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi فإن غم عليكم فأكملوا عدة شعبان ثلاثين ẹgbà tẹbàtìrì báyìí tẹtìrì lérò ìyá tìhí ẹrí ntí ó jẹ́ kẹ́ ẹ gbà òun náà ní rírí rírí wò sí ni òun náà ní ru'yatu basariyya èyí tá a fojú rí ó lè wá jẹ́ pé àwọn irinṣẹ́ kan lèyìn ó lò téèyàn ó fi rí amójú náà lèyìn ó fi wò èyàn fi gíláàsì wò ni èyàn fi máikrósóòpù wò ni èyàn fi gbogbo tó bá fi wò ó sá fún wò pẹ̀lú ìran ojú báyìí pàápàá jùlọ pẹ̀lú àwọn irinṣẹ́ tó ti wà lóde òní tó ṣe pé tí nǹkan bá kéré ó lè sọ di ńláńlá ṣùgbọ́n tá a fi wò náà ni pé só ti yọ kí la fi wò ojú ẹ̀rí orígun kan nínú àwọn oríkèéríkèé oríkèé kan nínú àwọn oríkèé tó lù wá dá sára sáńpé ní ojú eléyìí òun ló wá tako ló wà negate kéèyàn pa kó máa fi ìfi calculation sanpe ní ilmu alhisab alfalaki wípé eléyìí ọwọ́ báyìí nkankan ó lọ báyìí ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ìbá tó ṣù eléyìí bá fi ṣe kínní kan gbogbo àwọn calculation yìí kí sẹ̀sìn olúwa pẹ̀lú àwọn ìjọsìn wọ̀nyí gẹ́gẹ́ bí mùsùlùmí èyàn tó bá lóye èyàn rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn yìí olúwa lọ mọ́ bíi ibùyọ bíi yíyọ òṣùpá bíi yíyọ oòrùn gẹ́gẹ́ bíi oòrùn bá débì kan ẹ wákàtí márààrún gbàù ní wọlé magribi gbàù ló wọlé gurubu ashams àṣùbá ìgbà wo ló wọlé tùlúrù alfajiri as-sadiq bẹ́ẹ̀ ni zuhuri ìgbà wo ló wọlé ìgbà tí òòrùn tó bá ṣe déédéé àtàrí ní sánmà ìyẹn ni pé báàdà zàwà tó bá yẹ tó tó tó wá padà padà sí tó yẹ tí bòjì ti ń bẹ̀rẹ̀ ìgbà yẹn ni zawal ìgbà wo lásìrì wọlé ṣe wípé ìbòjì ẹ̀ẹ́ òjì nǹkan tó bá ṣe déédéé ara wọn wákàtí mara ìṣáyìn kọ́ ìyẹn ni maghribu ashafakil ahmar ilé kíní pupa tẹ́rẹ́tẹ́rẹ́ wọn tí gbogbo ẹ̀ bá wọlé yányán ìgbà wọn ni ìṣáyìn wọlé ẹ̀rí ọ̀wọ́lé ọ̀yọ́ ọ̀wọ́lé ọ̀yọ́ bẹ́ẹ̀ wá ní tóṣù ramadana náà ìbẹ̀rẹ̀ olọ́mọ ru'yatu alhilal kéèyàn rí i pé oṣù ó ti yọ báyìí ló fi jẹ́ pé èyí lè gbàwé Ramadan àyàfi pẹ̀lú ọ̀kan nínú ọ̀nà méjì ànábì ní súnmú lèrò iyàtí ẹgbàwẹ̀ nígbà tẹ́ bá rí ó mì pé ó ti lọ ìgbàwẹ̀ yẹn mọ́ lérò iyàtí yìí nígbà tẹ́ ni o mi ò bá ti rí àdùnnà tẹ́ bá wá rí fa inú bí i àlẹ́ ìkùn nù láfúrú mi fàáyín ń rọ́mọ́ aleikum tó bá wá di pé kòrókòró dì í nǹkan kan dì í inú àdìsí abdullahi ibn umar radiyallahu ta'ala anhu anabi ní aṣááru ha kádà lẹ́ẹ̀mẹ́ta ó ní awo ha kádà àbíkọ́jẹ́ ọgbọ̀n àbíkọ́jẹ́ twenty nine ó ṣojú ọ̀run ìkan nínú méjèèjì náà ìkan méjèèjì náà oṣù ojú ọ̀run yìí pé twenty eight kìí pé kìí pé thirty one oṣù ojú ọ̀run oṣù yíyọ ni ó sì dìtàmì rẹ̀ eléyìí ó túmọ̀ sí wípé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra ó sì gbọ́dọ̀ mọ tí ń ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀ kó ṣọ́ra fáwọn tí da ẹ̀sìn rú tí wọ́n dá ìrújú sílẹ̀ àsìkò wọn ló tún dé yìí o ẹ̀rí wọ́n máa nàró báyìí wọ́n máa nàró ẹlòmíì ti nàró ẹ oṣù àti o ó ti di o tó bá di kinní kan ẹjọ́ kókó bíjọ́ karùn-ún kéré láéláé ẹ̀ lè róṣù ní kinní kan oṣù ti musulumi míì ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀rí Allahul musta'an wọ́n lè wí nǹkan ẹlòmí eléyìí ni mo wá fi george ìpè ebó ṣe déédéé ní ọdún kínní ebó ṣe déédéé léyìí tó sì jẹ́ pé ìyẹn kọ́ ni ìṣedéédéé wọn nígbà míì nígbà tó ṣe pé kọ́dà bí nǹkan yẹn bó ṣe déédéé kò ní ká má kábùkù rẹ̀ wájú ọlọ́run torí nǹkan ṣe yí ọlọ́run ọbẹ̀ wọn bí kéèyàn kan lọ mú tàbítàbí tamatama àbí kó fi ti ọlọ́run ọlọ́jọ́sìn má kọ́ lóun fẹ́ ṣèjọ́sìn bẹ́yẹn bá wá gbọ́rú ọ̀rọ̀ yìí ọ wá nítumọ̀ sí àbọ̀tẹ̀lé à ó ṣègbìyànjú rẹ̀ lófò ó ṣègbìyànjú ara ẹ̀ lófò ẹ̀sìn olúwa òun náà ni àlàásùlù fíhí atawakò ìyẹn gbọ́dọ̀ dúró pé bó o ní ká ṣe kí lẹ́sìn wí lórí ẹ̀ ntẹ́sìn bá wí ntolúwa wí ntànàbì wí ó ṣe ọlọ́run ní súnmú lérò iyàtí ẹgbà bísọ̀n tẹ̀bárì wà áfítẹ́rù lérò iyàtí kọ́dà bẹ́ẹ̀ túnú yọ́tẹ̀bà túnú ìyẹn fún shawal alákọ̀ọ́kọ́ rírì rẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó pọ̀ lórí wípé àbíká ní ó kò lórí pé bóun náà ṣe ń ta téèyàn kan bá lóun rí kó sá ti jẹ́ mùsùlùmí kó ti jẹ́ mùsùlùmí kó sì jẹ́ni tá a mọ̀ pẹ̀lú déédéé kódà bó jẹ́ni kan lórí walilahi alhamd gẹ́gẹ́ bí àkíyèsí irú àwùjọ táwa wà yìí ó ti níbi tí ó ti wá gẹ́gẹ́ bí àwọn tí ètò yẹn bẹ lọ́wọ́ wọn aláṣẹ mùsùlùmí ní ilẹ̀ haúsá àríwá tó ṣe wípé gbogbo mùsùlùmí nàìjíríà lápapọ̀ lámà wípé gbogbo ìgbìyànjú tọjọ máwọn abala yìí nínú ẹ̀sìn minhum yasdo ọ̀dọ̀ wọn ni ó ti wá so kí ni ìdààmú àwọn náà ti wá sí àwọn ìgbìyànjú wọ́n yẹ àwọn kọ́mítì wọ́n yẹ àwọn pété bá ti gbọ́ pé báyìí báyìí tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà kò ní jọ́nà kan wọ́n ní wọ́n náà rí ní àyè báyìí wọ́n náà rí ní àyè báyìí wọ́n náà rí ó ti tó kí ni mùsùlùmí wá kí gbogbo àwọn ìwà ìwà tẹ́ẹ̀ ní mọ̀ pé bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni bọ́tẹ̀ ni láwọn tí ṣẹlẹ̀ níjọ́hun ọlọ́run ti pa náà ẹ̀ tán bá ní wọ́n rí òun ni wọ́n ti tún rí inú kànga kọ́ gbogbo àwọn yẹ̀yẹ́ àwọn ọdún kan níjọ́hun wọ́n bá náà rí kó tó di pé sultanu ilé yìí òun ṣe àwọn ìgbìyànjú kan lẹ́mọ̀ wòlé ìgbà tó jẹ́ kínní ó rìn káàkiri gbogbo ibi tí ó mọ̀ pé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ìpè àkọ́mọ́dà bíi tí wọ́n rí níbì kan wọ́n rí níbì kan ẹ̀yin náà yẹn kọ́mítì ẹ máa connect ó wá sí àwọn iṣẹ́ yẹn láwọn bí àwọn ogún ọdún sẹ́yìn ó tọ́ gbogbo àwọn ìlú káàkiri wọ́n lè la alhamd ọlọ́ngbàgbìyànjú ẹ̀ so kí làwọn èèyàn tún wá kí láfi pàkíyèsí ìmọ̀ tẹ̀lé àwùjọ kan àbí ìtẹ̀lé ilé kan àbí tẹ̀lé àfa kan séwù kan eléyìí sẹ̀sìn olúwa o ìtìsìn jẹ́ sìn òun náà ni gbogbo ọjọ́ tí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wà lábẹ́ àṣẹ ìjọ tán bá bẹ̀rẹ̀ òun ni ìjọ tó lọ́n recognize níwájú ẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ tán bá túnu gbogbo àlùmọ̀ǹkọ́rọ́ yìí ẹ̀yin ìfẹ́ inú à ń tẹ̀lé nìkan kéèyàn jìnnà sí o ní ṣókí òun ni wípé bí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ àṣìyá kó retí wọ́n lè la alhamd ìròyìn ti gbé káàkiri inú tinú tv tinú rédíò tinú tẹlifíṣàn fóònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó àkíyèsí tí yóò jẹ́ lábẹ́ ọ̀rọ̀ yìí òun náà ni níta ó tún máa ń sábà ṣẹlẹ̀ nígbà míì táǹpẹ̀ ní ìkìtìláfù alimọ́tọ́ọ̀lì àwọn àyè míì síra wọn tọ́lẹ́lò míì yóò kàkúlẹ̀tì pé sáwà nìkan la rí nàìjíríà ni ìjẹ́ wọ́n rí ní saudi ìjẹ́ wọ́n ti rí ní egypt ìjẹ́ wọ́n ti rí ní tanzania àwọn ará ghana ń kọ́ èyí táwọn èèyàn máa wá àwọn kọ́ńtì wo ló tún rí láì mọ̀ pé àwọn kankan ń bẹ tó nídìí consideration lábẹ́ ọ̀rọ̀ yìí tí à ń pè ní ikhtilaful matali' lábẹ́ ṣẹ̀ríà òun náà ni níbi tí bí ojú ojú bí nǹkan òṣùpá ṣe ń yọ bóòrù àwọn agbègbè kan bó ṣe yàtọ̀ sóòrù agbègbè míì ọ̀sán wọn bó ṣe yàtọ̀ sí ọ̀sán bòmíì èyí tá a wí yìí ọ yàtọ̀ sí bí wọ́n ṣe pín kọ́ńtírì lóde òní o ike àwọn ará Ghana àwọn ará Nàìjíríà Ghana Nàìjíríà nísìn kò sí yàtọ̀ láàrin ara wa nítòsí ń bẹ́ẹ̀ ni Niger nítòsí ń bẹ́ẹ̀ ni àwọn ìlú kọ̀ọ̀kan kọ́dà kọ́ńtírì míì sí ilé wa odidi ó kọ kọ́ńtírì kan náà ni o ṣùgbọ́n bí ń ṣe ń yọ bí ń ṣe ń wọ̀ ó sì lè yàtọ̀ àwọn kọ́ńtìrì ńláńlá àwọn ìlú ńláńlá ló fi jẹ́ pé ẹ̀tìbárù ṣẹ́ríì títí ṣẹ̀rí afẹ́ wò ni pé lórí ọ̀rọ̀ pé ǹjẹ́ ìlú kan wọ́n ti rí nílùú kan ìlú mi náà ó yẹ kóun ò ṣe kíni o kóun ò bẹ̀rẹ̀ ṣé bí wọ́n ti rí ní Nàìjíríà kí ló táwọn ará Morocco táwọn náà lè bẹ̀rẹ̀ àbí wọ́n ti rí ní Morocco ebi Áfíríkà kan náà ni wá ẹlòmíì lè máa wòye báyìí rárá òye sẹ̀ríà kọ́ ọ́ èyí tó lékè lábẹ́ ọ̀rọ̀ yìí òun náà ni pé wọ́n kọ̀ǹsídà bóò ni ṣé bí ìgbà tí òṣùpá abẹ́ ń yọ ìgbà tí ilẹ̀ tí wọ́n ń ṣú tóòrùn wọn ń yọ àsìkò kódà tó fi dé rí ìkìtìláfù àtàwùkìtì àsìkò oorun kọ̀ọ̀kan lóòjọ́ àti ti ìtòjọ́ wọn níbòmíì definitely ọjọ́ bòmíì tó bá fi yàtọ̀ síra wọn tó ṣe pé àwọn eléyìí wà lóru àwọn eléyìí wà lọ́sàn-án nígbà míì àwọn ìlú kan bẹ ọ̀sán wọn láwọn àsìkò kan ó lè má ju wákàtí márùn lọ òru ọ̀wà lọ bíi wákàtí mélòó bíi di nineteen hours ẹlòmíì twenty hours gbogbo ẹlòmíì ọ̀sán náà tún lè rí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo tá a fi ń sòrú lè má jù àwọn àsìkò kan bẹ ọmọ ìyá wa kan tí wọ́n pè wá láti Australia tí wọ́n ní ogun táwọn fi ń ṣe òru ojú àmọ́ làwọn fẹ́ ṣìnú àti ṣìnú àti kìyàmù Ramadan tarawi àti sahur tipatipa ló fi tó wákàtí mẹ́ta mẹ́rin tó bá segin níbà ilẹ̀ ti mọ́ regede bí aago kan òru àbáago méjìlá ilẹ̀ ti mọ́ báwọn ṣe wá lò lọ yéénu bó làwọn yanjú ẹ̀ onítọ́badénu ṣẹ̀ríà tó ṣẹ́ńlá Muhammad ti sọ kalẹ̀ pé tó bá rí báyìí pàápàá jùlọ nígbà tí Dajjal tó bá dé nínú àwọn ọjọ́ méje tí ó lò bó o lọ́jọ́ kọ̀ọ̀kan ó rí sísá abẹ kan béèrè pé ó ń ṣe ọlọ́run bó o lá máa calculate níjọ́ náà tí ọjọ́ kan bá dàbí ọdún kan ọjọ́ ẹyọ kan yóò gún bí ọdún kan ọjọ́ ẹyọ kan yóò gún bí oṣù kan à wọn ni ṣé ọdún kan irun wákàtí márùn ọjọ́ kan náà láàkì ànábìnrin rárá o m calculation ló kù láàrin bẹ́yẹn ìpè lásìkò yìí zúrì tí máa ń wọlé ẹ̀já ké zúrì ọjọ́ sì ń lọ ọjọ́ ẹyọkan oṣù tí ìṣú láàrin ọdún kan nínú àwọn àpẹẹrẹ ẹgbẹ̀yìn ayé nu níbi tí a ti lọ òun ni pé àwọn nǹkan yìí ó lè ṣẹlẹ̀ tí wọ́n wá fi ibùyọ òòrùn bóòrùn tí wọ́n ṣe ń yọ bóòrùn tí wọ́n ṣe ń wọ̀ ìyẹn gbọ́dọ̀ wá ní wọ́n ti rí ní ìlú kan wọ́n gbọ́dọ̀ gbogbo ẹ̀yin náà máa gbá gbogbo ayé eléyìí ìmọ̀kánni tó ní ṣe pẹ̀lú ìgbà wo ni òun tí wọ́n ń yọ ìgbà wo ni òun tí wọ́n ń wọ̀ ìgbà wo lòṣùpá tí wọ́n ń yọ àwọn míì wà ló báwa ti ń bẹ nísìnyí àwọn míì harun lọ́wọ́ àwọn míì ṣẹ̀ṣẹ̀ fẹ́ sùn wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ̀kẹ́ lílẹ̀ báyìí àwọn míì bẹ ní kìtàkìtà bíi aago mẹ́rin ìrọ̀lẹ́ báyìí definitely ó yàtọ̀ àwọn míì múra pé àwọn kásì lọ́wọ́ ni àwọn míì ni ẹ mọ̀ pé wá o àwa ń sùn lọ́wọ́ ń bẹ lọ́wọ́ òru eléyìí náà ni tí wọ́n ń pè ní ibùyọ oòrùn ibù yíyọ oòrùn wíwọ̀ oòrùn síyọ òṣùpá wíwọ̀ òṣùpá definitely ńgbà tí tí wọ́n yọ ó yàtọ̀ sígbà tí tẹ̀lé mi kéléyìí ṣe ń tà sọ pé mi wákàtí méjì wà náà wà ń bẹ láàrin wa pẹ̀lú ìlú kan ìyẹn yàtọ̀ o ló fi jẹ́ pé abala yìí kì í ṣe bí ta lè dára dó púpọ̀ torí pé kò súnmọ́ ẹni tó lè ṣẹlẹ̀ sí tó lè ní iṣu lórí ẹ̀ òun náà tó ṣe pé níjọ́ tí rọmọdán náà tó fẹ́ bẹ̀rẹ̀ ìjọ òun lèmi travel lọ ìlú báyìí báyìí nígbà tí mo débẹ̀ mo bá rí i pé àwọn ìbẹ̀rẹ̀ àbí mo kó ń lé àwọn ìmọ̀ àwẹ̀ mo wá dé ìlú báyìí mo sì bá wọn tán gbà nù èmi sì jẹun lójú ọ̀nà tẹ́lẹ̀ wọ́n bá dé wọ́n ní lẹ́yìn wákàtí mélòó tá a rìn nínú pléènì lábá sọ àwọn èrò bíi ṣé màá gbà àbí mi náà jọyìn wọn nínú ìlú wọn irú àwọn occasion yìí òun ni irú eh, irú iṣu yìí ló lè jẹyọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ eléyìí náà ká mọ̀ wípé mùsùlùmí ò nídìí láti máa ṣe tó tó fìràn wípé a tí wọ́n rí ní kínní wọn ò rí àwọn ìlú kan lè mí tẹ̀lé pé tí wọ́n bá ti rí nílùú báyìí rárá o ìlú yàn tí yàn sì tó yẹ pé at least ìyẹn ní trust tí èdè pé bóyá gẹ̀ẹ́bà ti sọ wípé ọ̀rọ̀ yìí ó ti lójútùú pẹ́ gbogbo àwọn àhesọ ọ̀rọ̀ ìdáwàlà alẹ́ ìmúṣùkalẹ̀ ìpè mítìnì ẹja pè mítìnì àwọn àsìkò kan bẹ sẹ́yìn nílẹ̀ Yorùbá yìí àwọn jẹgbẹjẹgbẹ wọn kàn ní ọ ẹja ṣe kínní ẹja wò bàtà máa wẹ̀ ẹsìn Ọlọ́run ẹja wò bàtà máa wẹ̀ tí ò nídìí ẹja wò súnmú liru'yati wa aftiru liru'ya mọ gbogbo eléyìí so fẹ́ni tó bá nìkan ṣe àwọn gbìyànjú kan ti pa náà ju gbogbo ẹ̀ lọ èyí tó kan àwọn mùsùlùmí gẹ́gẹ́ bíi general mùsùlùmí ni pé kéèyàn máa retí ìgbà òun náà rí bọ́lá máa ṣe kọ́ olúwa tọ́lá máa ní kí àwọn náà rí ládùúgbò wa ní àbí wọ́n rí tọ̀ kéèyàn fi tó àwọn tó yẹ kó gbọ́ létí pé èmi náà rí o àwọn àsìkò kan bẹ bẹ́ẹ̀ tẹ́lómi ò ní ẹ̀rí ẹlòmíì náà ó rí i ṣùgbọ́n mo wí àlẹ́mi náà rí èmi náà rí kíní ohun tó rárá ṣe ó ṣe é ṣe kọ́dà lágbègbè wa yìí kò síbi tí wọn ò ti lè rí kò ní ká àmọ́ máa ń láwọn àyè kan tó ṣe pé jawuhum yakunu safiyan wẹ́dà wọn máa ń clear wọ́n sì tún lè súnmọ́ ọwọ́ òkè gbogbo àwọn kan yẹn máa ń ní àwọn ìtìbàrọ̀ tó máa ń dìtámì láwọn àyè tán tí máa sábà rí ló fi jẹ́ pé gbogbo ayé ìlú kọ̀ọ̀kan wọ́n máa ní àwọn àyè pé ó súnmọ́ kan rí láwọn àyè yìí bóyá owó kè níbẹ̀ bóyá bẹ́ẹ̀ ó súnmọ́ wẹ́dà bẹ́ẹ̀ máa ń bright ó clear àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo eléyìí òun náà ní níta rò pé bóyá ká pe àkíyèsí sí lábẹ́lẹ́ lábà nínú bímọ yẹtùbùtù dùkúlù yẹtùbùtù dùkúlù shahri Ramadan. والله تعالى على وعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا